ọ̀gá ẹ ṣàkú ìwí tó bẹ́nu oníkálukú nípa ọ̀rọ̀ àdùkẹ́ gold kì í ṣe torí ọ̀rọ̀ ikú àdùkẹ́ gold gangan lóhun tó gbé mi wá ta torí ìbànújẹ́ ọkàn tó mú bá mi kò tiẹ̀ fún mi ní ohun láti sọ̀rọ̀ àmọ́ olóbìnrin tó mú mi wá ta ni oríṣiríṣi ọ̀rọ̀ àríyìnrí sọ táwọn èèyàn wá ń gbé jáde wọ́n sì ń sọ pẹ̀lú ìgboyà ẹnìkan jáde ó ní iṣẹ́ ó ní fáibúọ̀dù ló pa o ẹlòmíì wí wọ́n ní kíndìnrín ni o ìdí tí mo sì ṣe wá ń ṣe ètò yìí ọ̀kan lára nǹkan tí ìkànnì ìṣẹ̀dálẹ̀ abínibí wa wà fún òun ni láti tani lólobó láti pe àkíyèsí wa sí nǹkan tó bá yẹ ká mọ̀ torí wípé bóyá bí Àjọkẹ́ náà bá tètè mọ̀ nípa nǹkan tó ṣe é bóyá bí ìbá bá ṣe wọn ò bá ti tọ́jú rẹ̀ kó tó dàgbà bóyá ìbá yé bọ́ kọ́lọ́hún ó tẹ̀ sí afẹ́fẹ́ rere kó tu àwọn ẹbí ẹ̀ nínú orí àwọn àdùkẹ́ gòdì yẹn ni màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí n tó wá ṣàlàyé ohun tí mo fẹ́ tà wá lólobó tó gún mi ní kẹsẹ́ gan láti wá síta lásìkò yìí wọ́n ní kí ló pa àdùkẹ́ gòdì tí ẹ̀gbọ́n àdùkẹ́ tó jẹ́ àkọ́bí ẹ̀wọ̀n òbí rẹ̀ ẹ̀gbọ́n tó sọ. some people are saying okay o oh, Aduke Gold died of her uh, operation maybe she did her surgery so many informations around so can you please clear the air on what really happened to Aduke Gold. yes uh, she was healed she had uh, cervical cancer and uh, she was taking. ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o gbogbo ẹ̀yin oní fáibúrọ̀dù ó ní oríṣiríṣi nǹkan tó ní kálukú ń sọ àtàwọn tó ní ó lóun ló fi dẹbọ ló fi dé Èdùmàrè ò ní gé àfẹnukọ gbogbo eléyìí ò tiẹ̀ kàn mí abala ibi tèmi fẹ́ lọ tí mo fẹ́ ká kíyèsí gbogbo àwa obìnrin ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ obìnrin nílé ò ní ọ̀rọ̀ cervical cancer èmi náà mọ̀ púpọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n láti ọwọ́ ìrọ̀lẹ́ bíi aago mẹ́rin ààbọ̀ ò ní ẹni tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ló fi ránṣẹ́ sí mi bí mo ṣe wá wò lèmi náà ti wá bẹ̀rẹ̀ sí ní ẹ̀yin náà ẹ tẹ̀ sórí ẹ̀rọ ayélujára ẹ wò nípa ẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ sí ní wò pé kí ni nǹkan tó rọ̀ mọ́ kí ni nǹkan tó yẹ ká kíyèsí nípa cervical cancer yìí ohun àkọ́kọ́ ni wípé jẹjẹrẹ odò ara ni ọwọ́ ìsàlẹ̀ ara ẹ mọ̀ wípé nǹkan tó bá sì ti jẹ mọ́ nǹkan inú ara kì í ṣe nǹkan tí yọ lójú nítorí náà èèyàn lè ní jẹjẹrẹ inú ara yìí kẹ́ni tí ń bá gbélé mọ́mọ́ tí ò bá fẹnu ara rẹ̀ sọ síta àmọ́ nǹkan tí mo fẹ́ kí a wá kíyèsí o ní wípé ó rọrùn láti dènà rẹ̀ pàápàá fún àwọn ọmọbìnrin tí ọjọ́ orí wọn bá wà láàrin ọdún mẹ́sàn-án sí ọdún mẹ́rìnlá gẹ́gẹ́ bí mo sì ṣe rí kà ihun tó ń fa àìsàn jẹjẹrẹ odò ara yìí ó ní ìbálòpọ̀ àìtọ́ bẹ́ẹ̀ ò bá sì gbàgbé ṣe mọ̀ wípé ọmọ òrukàn lárábìnrin yìí àti ọmọ ọdún mẹ́rin ni ló ti ni ò ti lé òbí kankan ìkan kú ń gbọ̀ wà lọ́mọ ọdún mẹ́ta ìkejì kú ń gbà tó wà lọ́mọ ọdún mẹ́rin ó sì fẹnu ara rẹ̀ sọ nínú ìkan lára àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe wípé ní àsìkò ìgbà tóun gbìyànjú láti já náà ó ní àgbàlagbà kan lára àwọn tí wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe òun lóore ni wọ́n ti fipá bá lò pọ̀ bóyá àsìkò yìí gangan ni nǹkan òun ti ṣẹlẹ̀ ẹ má jẹ́ sọ̀rọ̀ púpọ̀ nípa tiẹ̀ mọ́ ó ti wá ó ti lọ tòbí tá a bá wò ń gbà tó kúkú gbọ́n tó ń tó mọ tó ń ṣe ó gbìyànjú ó tọ́jú ara rẹ̀ ọlọ́run tó fàwọn èèyàn gidi tì í àmọ́ fún àwa tó kù tá a wà láyé ni mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan méjì ló mú mi jáde ní àsìkò yìí ẹ rí i pé ojú mi gan ojú mi náà ti jọ tẹni tó yí wọ́n ti ń pè nílùú alálàá àmọ́ ìdí àkọ́kọ́ ni láti lè máa gbé fi ọwọ́ dí àwọn tí ń sọ ìsọkúsọ lára okùnfà ikú arábìnrin láti máa fọwọ́ dí wọn lẹ́nu pé n tẹ́ ń sọ òfẹsẹ̀ rà kò fẹ́ kò rẹ́sẹ̀ débi tí ó lè dúró ìrọ́lẹ̀ ń pa èyí ò jẹ́ ìdí alákọ̀ọ́kọ́ ìdí kejì ni láti pe àkíyèsí wa sí àti ọkùnrin àti obìnrin tá a bá ní ọmọ obìnrin láti gbọ́n kò í ṣe wípé dandan ọmọ tí wọ́n bá fi ipá láṣepọ̀ nìkan ló lè ní jẹjẹrẹ odò ara tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ṣùgbọ́n wọ́n ní ó rọrùn láti dè láti wò ó láti tọ́jú ẹ̀ bí wọ́n bá gba abẹ́rẹ́ àjẹsára eléyìí tí ó jẹ mọ́ àrùn jẹjẹrẹ odò ara yìí ó ń yára láti ṣiṣẹ́ fún ọmọ tí ọjọ́ orí rẹ̀ bá wà láàrin ọdún mẹ́sàn-án sí ọdún mẹ́rìnlá ìyẹn age nine to age fourteen. mo wá ń fi àsìkò yìí rọ gbogbo àwa ojúlówó òbí ẹ̀yin abiyamọ tẹ́yẹ̀ kì í ṣe abiyagba. bá a bá ti ń kíyèsí wípé ọmọ wa bóyá ìtọ̀ rẹ̀ ò lọ gara bóyá fi gbogbo ìgbà sọ tẹnumọ́ wípé ojú ara ń dùn òun bóyá àkíyèsí wípé bọ́mọ bá ti tọ̀ tán ìtọ̀ díẹ̀ díẹ̀ ń bẹ níbẹ̀ ẹ mọ̀ ìjà fi ojú kéré rẹ̀ pé dákun lọ wá nǹkan lòkó kú ń bẹ́ òun àní sunkún lórí àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tí ń di ibi gègéré yìí ibi kéékèèké ni ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àbájáde àwọn iṣẹ́ ìwádìí tí mo ti ti kà dé ibi tí mo kà dé ní àsìkò yìí torí mi gan sì nílò láti tún jókòó tó tó kà sí. àkíyèsí wípé àbájáde ìwádìí àwọn onímọ̀ nípa ìṣègùn fi hàn wípé ẹni tó bá ní àrùn jẹjẹrẹ ojú ara yìí tí wọ́n bá fún ní abẹ́rẹ́ ó ní abẹ́rẹ́ tí wọ́n lò fún tí ọjọ́ orí onítọ̀hún bá wà láàrin ọdún mẹ́sàn-án sí ọdún mẹ́rìnlá yóò tètè ṣiṣẹ́ àmọ́ tó bá ti di wípé jẹjẹrẹ òun ti jẹun tó ti pẹ́ ní ara ṣàmọ̀ wípé jẹjẹrẹ ni wọ́n pè ń jẹ nǹkan nínú ara ni tó bá ti di wípé ó ti jẹ́ débi wípé ó ti jẹ nǹkan nínú ara tó pọ̀ onímọ̀ dèpele tí wọ́n ń ṣiṣẹ́ abẹ gẹ́gẹ́ bí ara nǹkan tí mo sì ti kà nínú kínní eléyìí tó bá fi lè di wípé ó pẹ́ lára dé ìpele oní abẹ yìí wọ́n ní ìdá mẹ́rin nínú ìdá mẹ́wàá ló máa ń yè ìyẹn gangan ni tó sún mi tó gún mi ní kẹsẹ́ tó jẹ́ kó ká mi lára pé tí tí n bá ní kí n jẹ́ kílẹ̀ ò mọ́ kí n tó ṣe ètò yìí ọwọ́ mi tún lè di nǹkan míì tún lè wá mi ò sì fẹ́ gbàgbé torí àwọn tó ṣeé ṣe kó ṣe láǹfààní bá a bá ti rí ọmọ tí a kófìrí wípé àwọn àgbà burúkú kan wọ́n ti wọ́n ti wáṣú rẹ̀ lọ́nà àìtọ́ tá a bá ti ṣe ìtọ́jú tán ẹ jẹ́ kí wọ́n ó tún ṣe ìtọ́jú odò ara ẹ̀ náà kó má ṣe wípé wo kàn ṣètọ́jú inú láì ṣètọ́jú odò ara torí wípé gẹ́gẹ́ bí odò ara yìí ó ti ó pọ̀ ṣùgbọ́n ní apá ọ̀dọ̀ ti wá ń bì yìí kò pọ̀ púpọ̀ torí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń ṣe gan ni ò mọ̀ pé tó ń ṣe àwọn nù ẹlòmíì ó kẹ̀wò bóyá à òun kà ń tó ẹ̀jẹ̀ ń bẹ nínú ìtọ̀ òun lásán ni kò ṣèwádìí okùnfà ẹ̀jẹ̀ tí ń bẹ nínú ìtọ̀ rẹ̀ bó ka bá kàn fẹ́ tọ̀ ìtọ̀ òun kàn ń ṣe ṣégeṣége bó bá ti wá díẹ̀ yóò ṣẹ́ díẹ̀ yóò lọ wá díẹ̀ yóò ṣẹ́ díẹ̀ hàn ṣèwádìí tó ń ṣokùnfà àbájáde àwọn ìwádìí àwọn onímọ̀ tí mo tí a sì ti kà nípa rẹ̀ ó fi hàn wípé bí èèyàn bá tètè kíyèsí bí wọ́n bá tètè ń gba ìtọ́jú tó péye ó ṣeé ṣe láti ja àjàbọ́ nínú àrùn náà àmọ́ bó bá ti di wípé ó dé ìpele tí àwọn onímọ̀ ìṣègùn sọ wípé kò gba oògùn mọ́ àfi kí wọ́n ṣiṣẹ́ abẹ ó ti di bàbá lọ́wọ́ rẹ ni mo fi ẹ̀mí mi léni mo wá ń rọ̀ yín Èdùmàrè á dẹ̀lẹ̀ ire atẹ́ni tó ti lọ sí afẹ́fẹ́ rere àwa tá a kù olódùmarè á jẹ́ ó jìnnà síra àmọ́ ẹ dákun ẹ jẹ́ ká ka ìlera wa sí pàtàkì ẹ bá mi fi fọ́nrán yìí ṣọwọ́ sí àwọn tí wọ́n bá ní ọmọ obìnrin láti lè mọ̀ wípé ó ṣe pàtàkì láti ṣe àmójútó bí a bá ṣe ń ṣe bí a bá ṣe ń ṣètọ́jú pé ká fọ ikùn ká fọ inú ẹ mọ́ gbàgbé ẹ mọ́ fi kún wípé kí wọn ó fọ odò kí wọn ó yẹ odò ara rẹ̀ náà wò bó bá jẹ́ wípé ọjọ́ orí òun kéré tó wà láàrin ọdún mẹ́sàn-án sí ọdún mẹ́rìnlá abẹ́rẹ́ lásán ni wọ́n ní wọn ó gbà bí wọ́n bá ti gba abẹ́rẹ́ òun yóò tán wọ́n á kàn fún wọn ní àwọn nǹkan tí wọ́n ní láti máa ṣe àwọn ìlànà àtẹ̀lé bóyá nǹkan báyìí ló gbọ́dọ̀ mọ̀ ṣe lásìkò báyìí nǹkan báyìí ló gbọ́dọ̀ mọ̀ ṣe láago báyìí àmọ́ bó bá ti kọjá ọjọ́ orí ọdún mẹ́rìnlá wọ́n ní ó sì tún dí oògùn tí wọ́n máa ń lò àmọ́ bó bá ti wá pẹ́ ju ìyún lọ nínú ara láì kíyèsí láì kà á sí tó bá fi di pé ó dé ìpele iṣẹ́ abẹ Olódùmarè ló lè la ẹ̀gbẹ́ onítọ̀hún ẹni tí wíwẹ̀ bá wá ṣe ẹni tí bá ti ń kíyèsí àwọn àmì tí wọ́n táwọn wọ́n tọ́ka sí yìí gẹ́gẹ́ bí àmì jẹjẹrẹ odò ara alákọ̀ọ́kọ́ wọ́n ní difficult or painful urination kó máa nira láti tọ̀ tó bá ti kíyèsí wípé ìtọ̀ ń gbọ̀n ọ́ o sì fẹ́ tọ̀ wá ń wá ìtọ̀ bí ẹni tí ń wá ìgbẹ́ ẹ má fojú kéré rẹ̀ ẹ lọ fún àyẹ̀wò bí wọ́n bá ní nǹkan kan ò ṣe yín nínú ara ẹ ní kí wọ́n yẹ odò ara yín wò tí ó fi jẹ́ wípé ẹ tètè tọ́jú rẹ̀ lásìkò tí ò tí ì fẹ̀ kó tó di nǹkan tí yóò máa gbẹbọ lọ́wọ́ ẹni. ẹlẹ́ẹ̀kejì ni sometimes with blood in urine pé nígbà míì bí ẹ̀jẹ̀ bá ti ń wà nínú ìtọ̀ nígbà míì àwọn ìrora pé ọmọ tí ń bẹ lásìkò tó yẹ kó o tọ̀ dípò kí ìtọ̀ wá ara inú e, ojú ibi tó yẹ kí ìtọ̀ bá jáde ó mọ̀ ru ọ́ ẹ jẹ́ ká tọ́jú ara wa bá a bá jì ṣe ń tọ́jú ara wa ẹ jẹ́ àwọn ọmọ wa náà ẹ fi sọ́kàn báyìí o ìpè bí ọmọ bá kólùgbàdì àwọn àgbà abú tí tí fipá jẹṣu ọmọdé jẹ jẹṣu ara ọmọdé bẹ́ẹ̀ bá ti tọ́jú inú wọn tán ẹ kíyèsí odò ara wọn náà kó mọ̀ bá wàá di wípé ìtagbà burúkú kan ti ṣe fún wọn ní kékeré yóò wá fa ìjàmbá ayérayé tí ó dẹ́mi wọn légbodò lásìkò tí àwọn bá ṣiṣẹ́ tó yẹ kí wọ́n mọ̀ jèrè iṣẹ́ wọn ẹ sì kí á fi nǹkan kan sọ́kàn ọ̀run dẹbí ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní ọ̀run dẹ̀dẹ̀ mọ́kànjú gbogbo wa là ń bọ̀ ikú ò ṣeé yọ ẹnìkankan o ó yẹ ká ti máa jáwọ́ nínú ìwà ká máa fi kú oníkú lókìkí ẹ bá ti rẹ́ni tó kú ẹ wà máa gbé máa wu nǹkan tí ò ṣẹlẹ̀ ń mọ̀ nípa rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní máa sọ káwọn èèyàn ó lè máa tẹ̀lé yín káwọn èèyàn ó lè máa gbọ́ yín wọ́n lè gbọ́ yín lásìkò náà wọ́n lè tẹ̀lé yín lásìkò náà tòótọ́ o àmọ́ kì í pẹ́ torí wípé olódùmarè nìkan ní sórí ẹ̀rọ tí bá mi pẹ́ wọ́n ní kó dùn kó pọ̀ kó pẹ́ olódùmarè ọba nìkan ò ní fún ní ṣe hmm. ẹjẹ́ àrè èso lónìí ìpàdé wa tún di ní ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ ni yóò mọ gbogbo wa lọ́la láṣẹ Elédùmarè àmọ́ ẹ mọ́ gbàgbé o bàbá ṣe ń tọ́jú inú ìka mọ́ tọ́jú odò okùn torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò kì í kà á sí ó sì ṣe pàtàkì tòwó nkínkín ní bí òróòro tó lè ba gbogbo ẹran jẹ ni orí wa ò ní gbàbọdè àwa náà ká mọ́ tọ́jú ara wa dáadáa ohun ayọ̀ lásùn ó dàrọ̀.